Enebe bẹ́ẹ̀ rúgbó òkè o kó tó ná bẹ́ẹ̀ òǹdó tẹ́ á bẹ́ẹ̀ mọ́ torí òun àmàmà ń wetí ya fọ ẹnẹ bẹ́ẹ̀ o dúpamí hàlẹ̀ da igbẹ́ o torí òun yé ìyá àmàmà ń wetí ya fọ́ra àbẹ ẹnẹ bẹ́ẹ̀ rúgbó òkè kó tó ná bẹ́ẹ̀ òǹdó tẹ́ bẹ́ẹ̀ torí lukpami ha leda igbe otoro nwunye yo amama nweta ya fọrọ abi enebe ugboke kotona nweta ya afọ ọmadudamegwa mere ogba bẹ oyi omugo ọṅọmeru ya ogba ọwọli igeli ọka ọbitan omejitata omejutadowunya ọṅọmeruo omugo ọlaṅọ ha akpa lede iganja bibi eh, onye mekpa ṅọ eh, ifafa meje ṅọ eh, ewu meba gbede ŋɔhɔn kun ɛ ɔmɛ manyi kan ɔkan ye ŋu ba ŋu ŋu madi gbɛkpo nɛ okedzi ye ŋu ba ŋu oko tó mò ń mà ti kú ọgẹta ń yẹun bá ń ọlẹ òun hà palẹ dé ọkẹrẹ ń yẹun bá ń eh, eh, ẹ àjẹmújọ òdì ti kú òkè ìwú mẹdíkẹ ń màfọ ọ̀ngàn apẹ ń yúwe bẹ́ẹ̀ ṣe ẹ dàbọ̀ múra húṣẹ ìṣùkú ọ̀ràn ẹ ẹ ṣẹgbẹ́ àwo ẹnẹ akọ́ṣẹ ẹ dàbọ̀ múra húṣẹ ẹnẹ bá ṣu hẹ́ẹ̀tù agbalịgị eshishi enebe ya be gị dubi gị agwa ohi shishe asiko ishe shie asiko iye enebe aneti dugbo ohun jesu ń fọ jesu ń ohun jésù ń fọ òun jọ ẹnẹ bẹ́ẹ̀ ugbó òkè o kó tó nábẹ́ òun dúdú ẹ̀álù ubẹ̀ mú un torí òun yẹ ìyọ́ ya afọ ẹnẹ bẹ́ẹ̀ ugbó òkè o dúpọ́n mi da igbẹ́ torí yẹ ìyọ́ àmọ́ ń wetí ya fọ́ ráàbí bẹ́ẹ̀ òkè kó tó nábẹ́ dúdú mú torí yẹ ìyọ́ àmọ́ ń wetí ya fọ́ ọmọdé dán mẹ́gbá mẹ́rù gbọ́n mẹ́rù yóò mú gọ ọ̀gán mẹ́rù yóò gbọ́n ọwọ́ lígélé ọkọ̀ ọmọ tata eh, ọmọ ameluwo mugɔ le ŋɔ hakpa le ɖe igãdza bibi onyi mekpa ŋɔ ifafa medze ŋɔ ewu meba ŋɔ gede ŋɔ hɔn kún ɔmɛ menyi kan ohun yóò wɛ bɛ ṣe ah dabɔ mu aho ṣe oṣuku wɔna ɛ eye ṣẹgbɛ awo ɛnɛ akɔṣɛ dabɔ mu aho ṣe ɛnɛ bá ṣu hɛ tu agbaledzo eṣinṣin ɛnɛ dugo begin agwohi ṣiṣẹ́ àsìkò iṣẹ́ ṣiye àsìkò iye ẹnẹba ní ti ń dùgbọ́ ń jésù ń fọ̀ o ń jésù ń fọ̀ ọ́ ń jésù ń fọ̀ ọ̀gùnjọ ẹnẹbẹ́ ugbó òkè o kó tó nábẹ́ ohun tó tẹ́ alùbẹ́ mu tẹ̀lé ohun yẹ yọ àmàmà ń wetí ya fọ́. ẹnẹbẹ́ ya bẹ́ẹ̀gin dùgbẹ́dàn yóò múlé ká ẹnẹbẹ́ ya pòwú o dùlọ̀ bọ́ọ̀lù gidú mú ẹnẹbẹ́ akíkòókò dugbe doje don wo toron ye yo amama weti ya fora be enebe ugbo kewo koto na be ondu te alu be mu amama weti e ya fo enebe adoko dódàbọ̀ tó ara rẹ̀ ṣe aláìnú wa emani ní ulé ọkọ̀ ọdọ ugbo bẹ́ẹ̀ òkè o kó nábẹ́ tó tẹ́ mu ó tọrọ ń wetí dùgbàyìn yakọ̀sù òru ene náà fòfò èmàyà aṣọ́kọ̀ òbí tán ẹnẹ́bẹ́ rúgbó òkè o kó tó nábẹ́ ohun dútẹ́ àlùbẹ́ mu torí òun yẹ ìyọ́ àmàmà òwe tí a fọ́ ẹnẹ́ adẹ́gà yìí dùsígin agbapụ rẹ pẹtẹ ẹnẹ́ àgbàpúpọn dùmàgbàgbé epo epo a torí òun yẹ ìyọ́ ya òwe tí a fọ́ rábẹ́ ẹnẹ́bẹ́ o kó mu chere onwe ya eyo e amama ya afọ ene ajita kalama duma gbagbe omi ene ajuja eshinshi duma gbagbe ogunjawo chere onwe ya eyo amama nweta ya afọ rabe ene be oke o koto na be mu eyo amama ya afọ Enebe be magbagbe bíbélì rẹ o bíbélì rẹ o ụda ọlọ́run èrè ẹni bẹ́ẹ̀ kó tó nábẹ́ òun dùtẹ́ tere ohun ye yọ amama ń wetí ya fọ wẹ ní farafara o ẹ wẹwẹ arìnga yìí wẹ máa nágbada ẹ wẹwẹ adẹ́ga yìí wẹ máa ní dáadáa wẹwẹ akoko wẹwẹ apẹja wẹ máa gbòòrò ọ̀nà wọ wẹ máa na tẹ̀tẹ̀ wẹ mú ra ògò ẹja ẹnẹ máa rí gbòòkè o kótó náà bẹ́ẹ̀ ohun tó alùbẹ́mu tere ohun ye yọ amama ń wetí ya fọ wẹ ní farafara. we we arin gai we ma nagbada eh we we adan gai we ma ni dada we wee ha koko we we apeja eh we ma gbugho n'ọnwụ we ma na tete we mụ ra ugo eja enebe ugbo oke o koto na be ndu ala ube mụ toro onwe ya eyo amama nweti ya afọ anaghị echukwu dugbakpo gai ne ya ebe ti iwa udi ya agba ene yegwa ya

kótóná bí òun dùtẹ́ àlù bẹ́ẹ̀ mu torí òun yẹ ìyá ọ àmàmà ń wetí ya fọ ẹnẹbẹ aṣuhẹẹtu agbàlejò eṣinṣin ẹnẹbẹ yaṣẹyẹ dubí yehi ire pe kuwe akoko. dàbọ fojú hakọta torí òun yẹ ìyá ọ àmàmà ń wetí ya fọra abẹ ẹnẹbẹ ugbó òkè o kótóná bí mu ohun Amama ya fọ àmàmà ń wetí ya fọ àmàmà ya wo dẹ̀ máa ń wetí ya fọ délé àbọ̀ máa ń wetí ya fọ délé ọmọ ọlọ́run dá wo dẹ̀ máa ń wetí ya fọ wo dẹ̀ máa ń wetí ya fọ sólò wo dẹ̀ máa ń wetí ya fọ ẹ́ sólò omi ìmọ̀dúpẹ́ wo dẹ̀ máa ń wetí ya fọ tọpẹ́ ayé ìbánú ìyẹ́ wo dẹ̀ máa ń wetí ya fọ túndé ọmọ akínsànyà wo dẹ̀ máa ń wetí ya fọ dúpẹ́ ọmọ olúpọ̀ ọ̀nà wo dẹ̀ máa ń wetí ya fọ táyé ọmọ ajíbọ́lá koto nabe ondu hundu te alu be mu o tere hun ye yo amama hun eti ya fo wode ma hun eti ya fo dele wode ma hun eti ya fo iye omi iye ọma wode ma hun eti ya fo ibọọsẹ adele gbe wode ma hun eti ya fo iye omi ọmọlọgọ wode ma hun eti ya fo fọlákẹ́ ayídélé wọ́n dẹ̀ máa ń etí eti ìmọ̀ọ́yìn ayíbọ́bì wọ́n dẹ̀ máa ń etí àfọ̀ eti bẹ́ẹ̀ rúgbó òkè o kó tó náà bẹ́ẹ̀ ohun tó ti be mu torí òun yẹ ìyọ́ àmọ́ máa ń etí àfọ̀ wọ́n dẹ̀ máa ń etí àfọ̀ délé wọ́n dẹ̀ máa ń etí àfọ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ táyíwò wọ́n dẹ̀ máa ń etí àfọ̀ màgìnẹ̀tẹ́tẹ́gbó dẹ̀ wọ́n dẹ̀ máa ń etí àfọ̀ ṣàbàkókò wọ́n dẹ̀ máa wọ́n dẹ̀ máa ń etí mr cool mo dúpẹ́ wọ́n dẹ̀ máa ń etí àfọ̀ ẹ̀hẹ́n àbáyọ̀mí tòkunbọ̀ wọ́n dẹ̀ máa ń etí polúṣọ owó tá a dé wò dẹ̀mà etí àfọ̀ ẹ̀hẹ́n ọlájídé bọ̀bọ̀ tì wò dẹ̀mà etí àfọ̀ ó yá ẹnẹ bẹ́ẹ̀ rú gbòkè o kó tó nábẹ́ òun dùtẹ́ àlùbẹ̀ mu torí òun yẹ ìyá ọ àmàmà ń wetí àfọ̀ ẹnẹ bẹ́ẹ̀ rú gbòkè o dupami halẹ̀ da igbẹ́ o torí òun yẹ ìyá ọ àmàmà ń wetí àfọ̀ àwẹ̀ ẹnẹ bẹ́ẹ̀ rú gbòkè kó tó nábẹ́ òun dùtẹ́ àlùbẹ̀ mu torí òun yẹ yọ àmọ́ àwọn etí yà fọ ẹnẹ bẹ́ẹ̀ rúgbó ke o dúpami halẹ̀ da igbẹ́ o torí òun yẹ yọ àmọ́ àwọn etí yà fọ rárá ẹnẹ rúgbó ke kótó nábẹ́ òun dòtẹ́ àlùbẹ́ mu torí òun yẹ yọ àmọ́ àwọn etí yà fọ ẹnẹ bẹ́ẹ̀ abẹ́ẹ̀gì dùgbẹ́dàn yóò mú lẹ́ẹ̀ka ẹnẹ bẹ́ẹ̀ apò owó dìlọ́bọ́ọ̀lù gùn dùn mú ẹnẹ́ akíkòókò dùgbìdòjé lọ́wọ́ ah, tere ohun yo amama àmàmà weta ya afọ rara enebe ugbo oke o kotonabe ndute ala ube m toro nwunye yo amama m weta ya afọ enebe adoko dudabọtuwara eshi ala inu wa emmanuel ọkọdọ enebe ugbo oke o ube m toro yo amama ya afọ enebe agba ya dugbanye yakosu eneru no fu fu ema ya shoko obiton eneberu gbokewo koto na be ndu te alu be mo dere on ye yo amama weti ya fo ene ya dengai dushigi huli re pete ene ya lu apupa duma gbagbe epo ene ye ugo enye dugbe ko gbona ne Tere on ye amama weti ya fo ra be eneberu gbokewo koto na be ndu alu be mo dere ye amama weti ya fo ene ya jita kalama lùmàgbàgbé omi ẹni àjùjà ìṣinṣin dùgbò ògùnjà lé ogun torí ka yẹ àmàmà ń wetí ya àfọ̀ rárá ẹni bẹ́ẹ̀ ugbó òkè o kó tó nábẹ́ òun dùtẹ̀ alùbẹ̀mú o torí òun yẹ ìyọ́ màá ń wetí ya àfọ̀ wè ní fàràfàrà wéwèé arìngà yìí wè máa nàgbàdà wéwèé adẹ́ngà yìí wee máa ní dáadáa wéwèé àhàkòkò wéwèé apẹja wè máa náà máa nà wemurahugo weja enebe ugbo na kotonabe ndute ala mụ toro ya eyo amama nweta ya afọ anaghị ejikwa uru dugbakpo gaine koya ebeta iwa denene ene ya agba eneyegwa ya dushi yodura oyi eneyegwa ọkụ dumachi be akpokoko toroyeyọ amamaweta fọrabe eneye ugboke kotona be ya afọ enebe ashuhetu agbalejo echichi enebe ya chenye dubiya hihe kpe kuwe akoko tapụ foju hakọta toroyeyọ amamaweta ya afọ rara enebe ugboke kotona be ndụteala ubem toroyeyọ amamaweta ya afọ Eighty ya for rara amama ho eti ya for wodema Eighty eti for dele amama ho eti for ẹhẹn dele ọmọ ọlọ́run dá wodema ho eti ya for wodema Eighty eti ya for ṣaaba wodema ho eti ya for magina tẹ́tẹ́gbó dá wodema ho eti ya for ṣẹkẹ́ṣẹkẹ́ táyé wò wodema ho eti ya for pollution o oh, water de wo dama eti afọ ẹhẹn délé ọmọ lọhùn dá wo dama eti afọ táyé ọmọ ajibọ là wo dama eti afọ túndé ọmọ akínsànyà wo dama eti afọ solo omi mọdúpẹ wo dama eti afọ ya ẹnẹ bẹẹ rúgbó ke o kótó nábẹ ohun tó ti àlù bẹ mọ tòró ohun yẹ yọ àmàmà ohun eti afo.